كان هناك جماعة تدفع كل منهم جزءا من المال تبارا وجماعة كانت تنقلكم من تروات ونقبوا يدخلونه لقصد استفاد منه وانقوا جولات في الشركة عند وقوع الحوادث لبعضهم àbí wọ́n kójọ pé dáa máa tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́nìkan ó lè bá jọ́sìn واحتاجوا إليه من شؤونهم عامة وما بكات النبي على العمل والجنرال وحال الحول على هذا وحال الحول على هذا المبلغ قدت واجي كلو يوين قد والنساب قدت شيء كلو عليه الزكاة سعر الزكاة لو يونا قاتل نبي 20 مليون وما إلى ذلك الله قد سبيه الجواب عابي مال وأشباه التي تبرأ بها أهلها المصلحة العامة هذه الماء أموال أموال وأشباهه أتتجبال التي تبرأ بها أهلها تعمل بالمصلحة العامة فجرال بنفيت ولتعاون على الخير رجل الشاري فيما بينه لا ليس في الزكاة يعني زكاة ليه kómi lóyún yẹn bá ti pọ̀ tó wà ní ọ̀sán kálórí ẹ̀ di anaha kad awukurijat min amlaakihim ìtìgá àwùjọ ìlà torí wọn mú jáde nkálukú mú jáde nínú dúkìá wọn nínú wọn dúkìá wọn láti wájú orí ọlọ́ọ̀bá ni wọ́n mọ̀ náà fi hàn mustarikọ́ lè gẹ̀dínà wọ gẹ̀gẹ̀ níyìí wọ fàkìrì wọn wọ́n dẹ̀ kójọ pé wọ́n kójọ ni àwọn olówó nu wọn àtàwọn tálíkà nu wọn wọ́n lè ìlàjì àwádìí lẹ́tì tẹ́ǹzẹ̀lùbíhì àti láti ṣe àmójútó àbúrú tó bá ṣẹlẹ̀ láàrin wọn ó di ọ̀tọ̀ ọ̀tábàrò bìzáàlìkà kárìjà àmìláàkìn wọ́n ti yọ ọ́ kó lóko owó wọn ó di ọ̀tẹ̀kọ́nù fi hàlì sọ̀dọ̀kárà ti mọ̀jùmọ́ à lè ń fáàkìhá fi sabiliha lẹ́tí ukhrijat lah yóò máa jẹ́ pé ìdájọ́ sádàkà lọ́wọ́ àwọn owó sàárà ni owó sádàkà ni majmu'a àti àkójọ lè ìfáàkìhá láti náà fi sabiliha lójú ọ̀nà tàbí ọ̀nà tàkójọ sí ọ̀lẹ́tí ukhrijat lah tàdá torí ẹ̀ ó di àníyàn zàkà lórí irú rẹ̀ almalu ghayra mawsuq lihusoliha laysa fi zakat owó tá a ti ní garanti ìpè yọ kẹtẹ wà lọ́wọ́ àní zakat mbẹ ó bẹ́ẹ̀ jọ ọ̀rọ̀ tó bọ́ra hasan béèrè ní òní òtí yóò ti tẹ̀ wá lọ́wọ́ àní zakat mbẹ samaat walid abdulaziz bin bin baz hafizahullah aṣíwájú wa bàbá wa alwalid abdulaziz bin abdullahi bin baz. رحمه الله على رواك السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته question 693 نفيدكم علما بأننا موظفون في إحدى شركات التبروات في السعودية afẹ́fẹ́ yín pé àwájú àwọn òṣìṣẹ́ lọ́kàn nínú àwọn companies tó máa ń ṣe ìrànlọ́wọ́ سعودية وقد تم ابتعاء ساهم في إلى خارج لمدة ثلاثة أيام سنوات وبعد العوامئنا في ابتساد إلى بأمس سنة سنوات العلم عملنا أنه لنا مستحقات بدل سكن عن سنوات اتصاف àjẹ́ ní tó ń ṣe gbogbo àwọn bí organization tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ràn yàn lọ́wọ́ lákàkiri ìta Saudiya àwọn ti bí bí ọdún márùn-ún ní ìsìta àwọn iṣẹ́ yàn lọ déédé mọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ pé àwọn ẹ̀tọ́ ti wá gan sàkà ti bàdàlọ́ sàkànnà lẹ́yìn àwọn ẹ̀tọ́ wa àti àwọn ibùgbé wa ọmọ ìlàzàlì فتقدمنا بشكوى إلى المسؤولين أبا كومبلين فما توان ديوي authorities ونحن في شك من صرفها لنا àti à ń ṣe èméjì nípa pé wọ́n ti náwó yẹn fún wa ọ̀báàdà fẹ́nà ní takadùmí ṣakwa tamma israfiha lẹ́yìn ọdún kan tí ẹ àti complain tán wọ́n á sẹ̀wọ́ yẹn lẹ́zà nárjò min samahatikum ifadatina náà mo ti fònú náà walhamdulilayi rabbil alamin ọpẹ́ ní fọ́lọ́wọ́n ọba gbogbo ẹ̀dá lẹ́hàdà nárjò min samahatikum síbẹ̀ náà yìí. an bẹ ya aṣíwájú wa kí alwani ifadati na kẹ sàlànfàní fún wa al'adi mustahakati zakat sáwọn owó tàwọn àgbà yìí bí ọdún márùn kankan tí wọn kójọ fún wa yìí ṣé zakawọ orí ẹ o jẹ ṣé ọjọ àrùn orí ẹ òyìnbá kánà ọ̀nà ka zakat fa al takuna mudatu munzur awa idina awa awudatina ila ibti'at ساعة ابتعاث حتى الآن سي tíwọ́n pè zakara wọ̀ bẹ̀ tó wọ̀ yẹn dẹ̀ bọ̀bá yẹn tí wọ́n àdà jọjọ bí ọdún márùn tá a ti gbowó yẹn láàmú zakara orí ẹ̀ báwo ni àti àlà àn títí lè fi wọ́n yẹ síta tó sẹ̀nà wá ọdún ọdún mẹ́fà báyìí àtẹ̀kọ́ na àlà sanatu wáhida fakad wọ́n yẹ sanatu lẹ́tì نفقت تقدمنا فيها الشكوى àbí ọjọ́ pé tọdún kan péré ni ní ọ̀rọ̀ ìwọ́n mẹ́fà báyìí àbí tọdún kan péré ni èyí tó pé a gbé complain lọ tálẹ́ sọ fún wọn wọ́sàfìlám náà fi nìhàyẹ́ ti ọ̀dọ́ pé gbẹ̀yìn rẹ̀ lọ́wọ́ fún owó yẹn fún wa musahakat àfihìdùkùn àfihìdùnà ẹ̀ sọ̀rọ̀ àlẹ́ àǹdíza rẹ̀ ẹ̀sẹ̀ láyé fún wa lórí eléyìí jazakumullahu khairan ọlọ́run kó san ilẹ̀ sàn rẹ̀. الجواب إدام وعليكم السلام ورحمة الله وبركاته إكيولو بولو وكما باين وبعد إذا كان الواقع هو كما ذكرتم سيكون توصل بأسي ويقالوا سيسلي في سؤال لنبير فليس عليكم زكاة أنية زكاة لأن هذا المبلغ هذا المال غير موثيقا بحصيلها lòsàn ti pọ̀ owó yẹn kò sí tẹ̀yìn lọ́wọ́ kò lè sí dájú dẹ́ pé yọ tẹ̀yìn lọ́wọ́ fọwọ́n wa yóò ṣe bí olùdíyẹ̀yìn àlà mọ́ọ̀sẹ̀ á sì jọ gbèsè lọ́rẹ́ tó wà nù nira ẹni tí a yẹ tó wà nù nira fún gbèsè àmọ́ bí ọ̀sán owó yẹn bí olùsàn owó yẹn wọ́n sọ yẹn àná ọ̀la tẹ́jìbò fi zaka tó fẹsẹ̀ ní kò sí zaka ń bẹ àtà yàgbẹ́dọ̀ àṣọ àhìbò pípẹ́ ẹni tó wà ní owó yẹn tó wọ́n yóò fi tẹ̀ lọ́wọ́ tó wà wọ̀ lọ́wọ́ tó wà pé nìsáà tó ẹ̀kọ́ tó kàn wọ́n ti yẹn wẹ̀ságbẹ́ ojú ìhè àhàó jẹ̀lí ìdàn ẹgbà àgbà tó tẹ lọ́wọ́ yẹn lórí ìlà zero ọdún kan àhàó lẹ̀ gbọ́dọ̀ tuntun fàá kádà máàlù láti zakara tún lẹ́sẹ̀ sí èsì bẹ́ẹ̀ náà ni owó tẹ ṣàlàyé rẹ̀ yìí kò sí zakara ilà ìdà àti nígbà báyà jẹ́ kọ́bọ̀dó nígbà bá gbà tán tó bá pẹ̀lú kàlọ́ wọ̀nyí bàyẹ̀ lẹ́yọ̀ zakalẹ̀ fọkànlá òjèmí ẹbí máa yẹrùdé ọlọ́run tó gbogbo wa ti kòńgẹ́ ntọ́lọ̀ yọnu sí salamu alaykum wa rahmatulahi wa barakatu ìkẹ́ ọlọ́ọ̀ba àánú ọlọ́ọ̀ba kọ́mọba àti gbogbo rẹ̀ ní títà rẹ̀. naam. naam. gbẹgbẹta kò tí ì kéésì owó rẹ̀ kò tí ì dà lọ́wọ́ kò tẹ̀ ní garanti pé ọ̀tẹ̀ ọ̀lẹ́mọ̀ ò sí kọ̀ sí mbẹ̀ kí kó kó sí báǹkì ni tí lọ́ọ̀ lè gba àtẹni tẹ̀ lẹ́yìn ọdún mẹ́fà ìwọ́n tó wá sanwó fún owó yẹn ti wá wọ zaka nisab àmọ́ kò tí níjọ́jọ́ bẹ́ẹ̀ tó gbọ́ kó fún yẹn tó di owó rẹ̀ ìgbà yẹn ni ó bẹ̀rẹ̀ sí ṣírò ọdún kan lórí ẹ̀kọ́ òní ni seventh of uh, shaban ó di sixth of shaban next year fourteen forty eight twenty eight kò tó yẹ zaka lórí ẹ̀ ó di ọlọ́sọ̀ wàjú wà náà lọ àmà retí gbà náà àbí kò mọ̀ sí dáhùn mọ́ ọlọ́run sànù wà náà ni. Lẹ́gbẹ̀ẹ́. ذكرت في المبالغ المرصودة تعويلا أن نزع المليكة الإقار ó tá a kójọ mọ̀báàlì àwọn tó gbọdọ̀ mọ̀rọ̀sódà tá à ń tọ́jú tàwé ìdàn pẹ́pẹ́ alẹ́bìnrin ìdàn náà á mọ̀ríkà láti rẹ́ǹtì ilé àbí aláti ralé nítayẹ̀ ti gbé kan fẹ́ ralé yẹn wọ́n á nílé yẹn fẹ́ báyìí ní thirty million ọmọ ẹ̀rọ dọ́là. question six ninety four. بعض الناس يسألون عن إخراج الزكاة عن مبالغ نقدية ترسدها لها ترشد لهم عن طريق النظر المليكة الإقاب أو ينبير باعه زكاة باعه ووضعه بيوان بال ويوكالفان هذه ذكي كما نيلي تمام علم بأنهم لا يستسلمون هذه المبالغ إلا بعد مدة مدى سنين ní Saudi tó ń lọ yé wọn ni pé owó yẹn kò lè jẹ́ tàwọn wọn ò lè gbà sọ́wọ́ ẹ̀bà tó ju àsìkò tí wọ́n sọ pé wọ́n kún wọn yẹn fifteen years ten years ọmọ yẹn razali kọ̀kẹ́ kọ̀tẹ́kùn zakat alaadi mabali bóun ni zakat wà lórí yìí owó yìí aljawab alikaru lẹ́bi نزعت ملكتها وتم تقدير قيمتها لكن مالكها لكن مالك هو لم تتمكن من قبضها بسبب غير عائد إليه ilé jẹ́ pé èèyàn ń dáwò rẹ̀ jọ tẹ́gbé wọ̀tánmà tẹ̀kùdéèrè kì í mọ́tò àṣìmáyé tí ó yẹn probably iye tí ó jẹ tẹ̀kùdéèrè lákin máàlù alámi tamakan fi kọbdà àmọ́wọ́ yẹn ti tẹ̀ lọ́wọ́ ìṣàbẹ̀gẹ́ra á ìdọ̀ ẹ̀lẹ́ pé wọn kì í kó ẹ̀fọ́ láyé sí alẹ́ ìzàkà kò sí zàkà mẹ́ ata takbẹ́dọ̀ tí fi gba owó yẹn sọ́wọ́ tẹ̀sítẹ́kbẹ́lá bí ha àwọn tó pé ọdún kan gbòórí ẹgbẹ́ àti gbọ́wọ́ yẹn sọ́wọ́ ó di haulan jadidan ọdún mi wà gbòórí ẹ̀ òkùnkùn zakat máàlì máwùsì bíbí owó tó wọ́n yẹ ṣe wọ̀síyà lé lórí wọ́n á kó fún wa bóò ní zaka lórí ẹ̀ owó tí wọ́n ti wọ̀ sí yà lórí ìyẹn lórí wa ní ẹ̀fọ́ ní wájà ní twenty million ó di question six ninety five rajulun توفي وأوصى بمبلغ ألفين ريال لأحد إخوات إخوانه تزوج به يعني كان له ثلاثة أوصي وصية قالوا 2000 ريال لأهلي إخواني فقط لهم ما يه يتزوج به كل بأقوياء وكل يوم وبين وفاة الرجل وزوج أخيه سنوات وبين وفاة الرجل لين بحتي أنتو يكون أنتو سوسيا كلم وزواج أخيه àtìgbà tí ọmọ ẹ̀yà tó ti wọ̀ sí àfún pé kó fún two thousand riyal sí i sanawat àwọn ọdún kan kọjá lọ àwọn ọdún kọjá lórí ẹ̀ àyẹ̀jìbò àlà àádọ́rù mablag zakat tí èrè zakat lórí owó yìí two thousand riyal sí i ti wọ zakat báwo pé two thousand bíi tiwa two thousand ó yẹ pé twenty million yẹn báyìí èló ni wọ́n ṣe sẹ́wọ́n ní ìsìn ismaila èló ni riyal ní ìsìn the cream gan náà mọ̀ gbé brazil lọ́wọ́ sànù wa. إذا كان أوسع بشأن شخص معين تكون مالا لشخص معين إذا قبض ورزقه إذا حال عليه تكون جوي فلا بدك بتو فلا بدك مفلوي tó bá pé ń tọ́ wa sáláìsì lẹ́yìn ìgbà tí wọ́n á tún wá yọ fún gbogbo ajá ìwọ̀n ti kó lé lórí gbogbo wa pẹ̀lú kan rẹ̀ ọlọ́wọ́ ta akara ziwad kò bá rẹ̀ pé ìgbéyàwó yẹn ó bá pẹ́ jù ń lọ yóò yọ zaka lórí ẹ̀. hukumu zakatu dẹ́yìn olùlẹ́dẹ̀ ìlànà yóò sàn bóò ni zaka owó tọ́jẹ́ gbèsè wò tí san. alhamdulilayi wa tawfiqihi amalna ashara sinin. عملت عشر سنين كانت حصيلتي لها ثلاثة مبالغ قالوا قالوا أقول فلان وبا التوفيق يا سنقول عملت عشر سنين مش شايف أدو ميوة كانت حصيلتها ثلاثة مبالغ يقول دوا ولي أقول أنا متى بعد المجمل فقردت قريبي قردا لأجل مسمى وان فون بلاتنامي أرامي وعن يوكا فون دي بتاكي كان وأيام تجري أما دوان قدالو ولا عمل في تحصيلي يونيرو تقبع نفس مني نوين المبلغ الثاني بقريب أخذ بعمل بيئي owó kejì náà dẹ̀ ní fún ẹbí tọ́jú ọwọ́ náà fi ṣe ọmọdé sanawat dúnà àn yá amal bìfì ádà mablak dẹ́kúlá fi ṣe owó yẹn ṣiṣẹ́ ọmọbìlak sáà lè sá ọdún ẹ̀ka kẹta ọdún ẹ̀ka ìtafàdù hàn bíi tafàsù àtàfẹ́dù bíi nafsi mo tọ́jú ẹ̀ fún àmì àmà hukmu zakat lẹ́rìí lámì yóò fà báyìí zaka lórí àwọn owó tí o ti wọlé mu wà hókùmù zaka tó lù náà lè tìjára lẹ́tì lánàá ní umar bíyà àti owó dọ́ pé wọn ò fi ṣiṣẹ́ ṣe wà hókùmù mablak lẹ́tì asraf bíyì nínú àti owó dọ́ pé nǹkan mi nà ń bẹ̀ àfihàn ní afádàkùmù lọ àìpẹ́ sọ aláǹfààní ọlọ́run sanyí náà sàrẹ̀ aljawab ìdáhùn yajibu alayka an tuzakki lẹ́tì indak owó tó wà lọ́wọ́ rẹ̀ لدني كويو ذكمبي ومبلغ الذي عند قريبك التجارة فيه على لولو أبيرة هذه ما بيسوه لم يفعل كلما حال كلما حال حول يقول كوتيس شلوري أغباتي أو دوبا كوجا لوري إلا أن يكون مبلغ الذي عند قريبك قد ينفق أنفقه في تجارته تاكل وين أو الناس تجارة والناس ووتي وأسأل بردها أولا نرافلته داك ولا فلا زكاة فيه كشي زكالوية أوذي حتى تكبده ويحيل عليه حول توفي باع يجي كاودوك نيووري àmọ́ mẹ́bìlàgà lẹ́bi ìndẹ̀ kọ́rí ìbò awọ́l àmọ́ ètò wà lọ́wọ́ ẹbí rẹ̀ náà kọ́ ẹ̀ fàfi ìtẹ̀fṣìl àlàyé wà lórí ẹ̀ fa ìǹkànnà màlẹ́ àni bá zilan fa àlẹ́kà zakat tẹ́kù dúkìá yẹn tẹ́kù ẹ̀ ń lónìí fa àlẹ́kà zakat kúlámà awọ́là àhàwù gbogbo wàtọ́dún bá ti yí pọ̀ lórí ẹ̀. ولا مانع من تأخير إخراجه حتى تقبضه كنا سبر به تبا بيكو تو يو زكاين حتى تقبض منه ثم تزكيه لي عما مدى من السنوات بري عن ودود باكو دالوريين ولكن زكاته كل سنة أما كما يو زكاة بقوادو أفضل وأهوة ولو في الله دلو في حذرا من من الموت والنسيان كم كسر كل بابا اني تايم أديب كل بابا كاتب ما يتي جما أما إن كان مؤسرا أو ممطيلا فلا زكاة عليه ماذا يكون أنتم وانون يرى يقول وده يكون فلا زكاة عليه في أساء قول العلماء يتولون يجنبوا وعفانه ومين زقوكم يسوي كم بيه ó di eyín àtà takbílù tóbìrò ìgbà súnmọ́ tẹ̀sítakbílù bí i hawla jẹ̀dídà ó di àmà ká ọdún kan lórí ẹ̀ tuntun لأن الزكاة مواسعة تريد زكاة بالسديد ولا تجاب مساواة من مال إلا قد يأتي كما سيدي باوي بكفوه ينبه لا ندري أن نرسل عليه أم لا tọ́wọ́ mà bẹ́ẹ̀ yóò rí gba amla a òní rí gba ọlọ́run kò sànù wa kádó bá yàbí. ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ṣe pé obìnrin kò sábúrú ń bẹ kó bí sàdúrà àmọ́ kọba amútó tòun tí ó sàdúrà bí àìkú òun dá síwájú ń bẹ òun kọ̀yẹ́ kí obìnrin jẹ́ síwájú yín ó di gbogbo àmọ́ kìí ṣe haram àmọ́ bí makoro ló bọ́ sí tó kọba amútó tòun tí ó sàdúrà òun dá síwájú àsìkò tí sàdúrà yẹn lọ ó di wa wallahu ta'ala alam. wọn alùpùpù sẹ́ráàmù tì náà ìgbà yẹn tí ò ní afẹ́ ti nù ẹ̀ kó dáa lórí ṣètọ́ lẹ́fẹ́ lu ọmọ yẹn tó dá padà yẹn ó fi dáa dùn aláàkọ́ tẹ̀lé súnà níbi ìṣẹ̀lẹ̀ ó di ọmọ ìpínlẹ̀ wa kó tìlẹ̀ rí ẹ̀ ní yọkọ̀ fún mi ó di ìwà tó bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam. wa alaikum salaam tó lọ ètò tó wà lẹ́nu kan ní ó pè wọ́n á rò pé gbèsè báyìí ń bẹ àárín tí gbèsè báyìí tó wọn bá kọ́ wọlé àti máa pín àmọ́ tí ó ti gbé ọdún wọlé ẹ̀sẹ̀ lè pín ẹ̀sẹ̀ àwọn alágbára pé sákìdù ṣe ń ráyò tì nítorí pé ẹ̀fàkádà rẹ̀ ní ẹ̀ kò sí lọ́wọ́ yìí ẹ̀sẹ̀ lè pín tí ẹ̀ bá rí ìgbà máa ń gọ́ ọwọ́ yìí tó wà lọ́wọ́ yìí lẹ́pẹ̀ẹ́. ẹ wàá sọ pé à ń retí gbèsè báyìí báyìí báyìí ẹ jẹ́ kó wọ́n ra yàrá yẹn yẹn dú à gbèsè à ń retí báyìí báyìí o wàhálà ni kẹ́ fún ní ogún ogún yẹn ni kẹ́ wàhálà tẹ̀lẹ̀ haramu ni fìtínà ni fìtínà yẹn dẹ̀ ju ti haramu yẹn lọ tó ẹ fún àmọ́tẹ́ fún ni. òtún táyé pé àwọn ọmọ ọkùnrin ibẹ̀ tó two million lọ́kàn wọn ẹ lè fún one point eight million àbí kẹ́ ẹ tó ní two point two million kójú ti àwọn àwọn ẹ̀yìn lẹ́gbà ẹ̀yìn lẹ́gbà kí wọ́n pé ọ̀rọ̀ bí àìpẹ́ ẹ̀bùn lẹ́bùn kí wọ́n pé dèdè zakatẹ̀ fún àwọn tọ́tọ́ sí ibi two two million lẹ́fún ẹ lè fún jù bẹ́ẹ̀ lọ kí bọ̀dá ẹ̀yìn lẹ́gbà àmọ́ kòkò wá kẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ mùsùlùmí o ìgbà ìsìlámù o ó di yẹn wọlá kó fi avoid the fitina. ó wà láyé ń bàbá wọn ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí bra bra bra pátá wọn gbogbo kan wá tó mọ bá wọn pín aláàjì kan olóòwò tó alájà brazak ọba ọjà ó dàpọ̀ ọba ọjà ni bàbá yẹn wọ́n lọ sí mina wọ́n aláàzẹ̀ bàbá àtọmọ méjì àti ọmọ méjì àti bàbá wọn lásìlẹ̀ǹtì ní àwọn lásìlẹ̀ǹtì yẹn gbogbo wọn kú gbogbo wọn sì láwọn ọmọ wọn láwọn ọmọ míì wọn láwọn ìyàwó wọn láwọn wọn bọ̀ wọn sì mọ àwọn tí ẹ̀mẹ́ tó kọ́kọ́ kú wọn ni bọ́ọ̀ yẹn lọ́kọ́ kú bọ́ọ̀ tó lówó jù láàrin wọn lọ́wọ́ kú irú rẹ̀ bàbá yẹn wọn náà kú àmọ́ bàbá yẹn ó jogún ọmọ yẹn àbẹ́ pé ogún yẹn bàbá yẹn náà ti kú o àmọ́ bàbá yẹn náà ó jẹ́nu ogún yẹn ó di kótó wa kan ọmọ kejì náà wọn ò ní bẹ̀ tó pé ẹni tó kú yẹn àmọ́ wọn á nínú ogun ti bàbá rẹ̀ torí òun kú lẹ́yìn bàbá bàbá ló kú sí kejì ó di àmọ́ kò nínú owó ti àkọ́kọ́ pé fún bàbá ń bẹ̀ ìtọ́kùn bàbá ń bẹ̀ lòun tó wá nínú ẹ̀ ó di bó ti lọ nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wá sànù wa aláàkọ́ wọn ti pè yẹn kákọ́ yanjú yìí náà kò bá ṣe rí àmọ́ ìdí igi wọn fi pè kò bá ṣe rí àmọ́ kò bá yẹ kó ló wá ń gbẹ̀yìn ní wọn àgbà kó ló bí àwọn ọmọkùnrin yẹn ọlọ́mọdé arógun tógun bá dé táwọn obìnrin yẹn lọ sójú ogun àwọn ọmọkùnrin yẹn lọ sójú ogun gbogbo ní fi ṣeré àtẹ́kì tó kọ̀ọ̀sì ló ṣe nìyẹn ó di wa ni wọ́n ṣe ni pé wọ́n béèrè ìlú lóko yẹn tó wọ́n máa kí ìbá oko òdì yẹn wọ́n á wo length àti breadth kò yẹn nígbà wo wọ́n á fi divide iye tí kí mọ̀ kò yẹn wọ́n á máa iye tí àwọn meters kọ̀ọ̀kan tọkọ̀s sọ̀tà àwọn ọmọkùnrin àwọn tó lọ́mọkùnrin yẹn méjì méjì wọ́n mú àwọn ọmọbìnrin wọ́n mú ẹyọ kọ̀ọ̀kan mo lè pè é òdì irú ẹ̀sẹ̀ lẹ̀ sí sísè àwà kan. ìyàwó tí bàbá wọn fẹ́ níbi bẹ́tà náà yìí ìyàwó méjì àkọ́kọ́ àwọn ọmọ wọn ju ìyàwó ẹlẹ́ẹ̀kẹta gan lọ ìyàwó méjì àkọ́kọ́ yẹn àwọn ọmọ táwọn gan bí ó ju ìyàwó ẹlẹ́ẹ̀kẹta bí àwọn ọmọ yẹn àfọ̀nù àwọn ọmọ yẹn ju ìyàwó ẹlẹ́ẹ̀kẹta láwọn ọmọ yẹn àwọn ọmọ wọn ti dàgbà àwọn ọmọ tí àwọn bí wọ́n ju ọmọ tí ìyàwó ẹlẹ́kẹta yẹn bí lọ àmọ́ ìyàwó ẹlẹ́kẹta ló bí àwọn ọkùnrin wọ́n á pín ọ̀bánidẹ̀ lówó lọ́wọ́ díẹ̀ ó láwọn shops ní ọjà àwọn shops lọ́jà gbogbo àwọn apẹ̀yìn wọ́n á pín ní orí òjòrí nígbà àwọn tó wọ́n kó bá ń kọ́ pé àwọn ọmọkùnrin méjìméjì rárá o ìyé ẹ̀gá jùlọ àwọn tá a fẹ́ yàwó wọlé àwọn tá a gbà bàbá àwọn láyé kò fẹ́ yàwó rẹ̀ àyà rẹ̀ yàn. títí àwọn bàbá mi pé báyìí làwọn sọ̀rọ̀ sí báyìí. òun wà nínú àwọn tí wọ́n dàgbà yẹn àwọn ọmọ àyà tẹ̀lé àwọn tí wọ́n dàgbà àwọn ọmọbìnrin tó dàgbà yẹn. ẹ fẹ́ yàn àwọn ọmọdé ni wọ́n bá mú lísì wọn wá lísì àwọn ọmọbìnrin àtàwọn ọmọkùnrin wọn á bá a pè é wọ́n á pè ní dèdè tó kàn so dọ́bù rẹ̀ làwọn àti ẹ̀ mú dọ́bù rẹ̀ làwọn àmọ́ aláì pé òun bí wọ́n fún láǹtí yẹn àwọn tó mú dọ́bù dọ́bù dọ́bù yẹn náà wọ́n fóun náà nígbà máa sọ pé báyìí báyìí báyìí ọwọ́ adáhùn tó lé yẹn padà fáwọn ọmọ yẹn ọmọ kéékèé wọ́n jọba kò ọ̀dà padà fún wọn sọ̀rọ̀ ti pé ìṣeré àwọn ọgbà mi láàyè láti gba owó yìí olóògbé ni pé ọlọ́run fi àlùbáríkà sí ọwọ́ yìí tí wọ́n fún yìí lé pé gbogbo ṣọ́ọ̀bù àwọn àǹtí rẹ̀ olùpàdà lóra olùpàdà ara ṣọ́ọ̀bù àwọn àǹtí rẹ̀ yẹn nígbà tí wàhálà bá àwọn àǹtí rẹ̀ oríṣiríṣi ó di rẹ̀ so géèyàn ṣé àbúkà gómìnà rẹ̀ ṣe máa wọlé máa sọ̀rọ̀ fún wa pé alibarika ló jù ẹ wo àpèjì tí wọ́n fún wa ní àpọ̀jù yẹn ti yá yìí pọ̀ jù ẹ wo àwọn màálù àgùntàn tí wọ́n fẹ́ bí mẹ́yọ̀ kan méjì náà wọ́n máa bí àmọ́ dábàá bẹ́ẹ̀ bí ma yóò bí ọmọ bíi mẹ́fà méje ẹ̀dẹ̀ wo àwọn ìran tí ń di ajá wọn ò tó lẹ́yìn àwọn dakmal sọ̀rọ̀ rẹ̀ nìyí ah, ó ní kí wọ́n jẹjá ẹnìkan sọ pé kó fi pẹ̀rẹ̀ léyà ẹnìkan sọ pé kó fi pẹ̀rẹ̀ léyà kó so mọ́jú wájú ìta bàbá rẹ̀ kéèyàn jájá halal ni oníkọ̀jájá. ìyẹn rí ìgbàpọ̀ rẹ̀ rẹ̀ nù mo ti mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ ní báyìí. ẹ wo àwọn tí wọ́n jẹ màálù ẹ wo bó ṣe máa gbogbo àwọn máa pa màálù gbogbo àwọn máa pa àgbò àmájá àwọn tí wọ́n jẹ́ òtó nǹkan lẹ́yìn àwọn èèyàn Abdullahi àwọn èèyàn Abdullahi nìkan lèmi mọ̀ kó ń ajá. àmọ́ tí èyí ti police college ẹ lè rí agbo ajá zango ajá tí èyí police college ẹ lè òun gan ní police college òun kálukọ́ wà ní yàrá rẹ̀ tọ́tọ́tọ́ ni àmọ́ ojoojúmọ́ lẹ́mọ̀ rí agbo màálù lẹ́mọ̀ rí agbo àgbò ọmọ ìlànà rẹ̀ ẹ lè rí àlùbáríkà òsì ńbẹ àwọn tó ń jẹ́ òtó nǹkan tí èyí èrè mọ́ yí àwọn tó ń pa màálù àti rànkúmí àti àgbò tí èyí bá lọ Saudiya mo wà nínú kọmitì adáha ní ọdún kan nínú àwọn Kaduna state six thousand àgbòlápà six thousand ní àwọn tí wọ́n sanwó àgbò fún Kaduna state government èmi wọ́n kí n mójútó one thousand ìṣe àgbè onú sọlọ́mù sàfọ́jù náà one thousand mo ti pè fún wa nìyẹn àwọn lè dúró tẹ́ mo ti ń pa àwọn ẹran yìí mo ti ń kún wọn bẹ́ẹ̀ ni state Kaduna nìkan ni yẹn ní six thousand yẹn o kó tó kan state míì kó tó state míì kó tó tó wá kan country mi, kó tó kan wá lárúbáwá abákàkà fúnra àwọn tó pọ̀ wà ó kàn ní minhona ìlà ọ̀nà kam. ó di ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti pààyàn lórí ó di lọ́kọ̀ láti ibà yìí láti ibẹ̀ wọn ìlú bílù lọ́wọ́ àbẹ̀ ìlú ẹ̀kọ̀ kan ìdí ẹ̀yìn sẹ́yìn yọwọ́ ẹ̀kọ̀ kan yọkà sáwọ gbogbo ẹ yọkà tẹwọ tiẹ yọkà sá ansa tiẹ yọkà sáwọ gbogbo ẹ fún wọn. bẹ́ẹ̀ wọ́n sì máa pa wọ́n sì máa àwọn ọ̀rọ̀ yẹn dúbí lójú ojú wọn pàpàpàpà wọ́n bá ti gbọ́ báyìí wọ́n kà fi kún wọn kọ́ irin kan jù wá báyìí wọ́n kà fàá láti wọn báyìí wọ́n bá mú àwọ̀ yìí pírrrr bí àpéyàn bọ́ sọ́kó lọ́rùn ni wọ́n ti nẹ́ẹ̀sì ẹ̀ àti rágbó tó ń lọ́gbà tó dé nẹ́ẹ̀sì ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ti bá wọn lọ lọ. ọdún kan ti ẹ̀ ń bẹ tí wọ́n kó àgbo bọ̀ wá ọlọ́run bá bọ̀ àdáwò ni. ní àárọ̀ ọjọ́ ọdún léyà tó yẹ kó bẹ̀rẹ̀ sí pàgbọ́ yẹn ní òkun lòkun lówà float gbogbo àgùntàn kó wá pẹ̀lú sí gbogbo ẹlòmí kò lọ gbogbo àgùntàn kó wá pẹ̀lú sí àròkú bọ́yá àdéhùn wọ́n ti ọgbọ́n àwọn tí wọ́n ti ọ́dà fún mi wọ́n ti fóònù àwọn country tó ti kó wa wọ́n ti kọ́dà fún mi kó ló dìrò ẹjọ́ ti kọ́ àwọn àgbẹ̀ mi. ó ní bó ṣe rí ni kọ́lọ̀ ọba kó sọ àbíbáríkà lójú sókè ìpínlẹ̀ náà ìsìláàmù yẹn ló dáa jùlọ fáàrùbá fáà ìṣòro ọlọ́mọdé àti alábàríkà ọlọ́run kó sọ àná wa. wa ó kàn fẹ́ sọ ọ̀rọ̀ dágbọ́sì ni wọ́n ní wà lẹ́sẹ̀lẹ̀ ó sọ wo tó bá lè wò wà nílé rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ndí ìbá gbọ́dọ̀ kó òun ṣe nǹkan tó bọ́dọ̀ wọ́n bá rí pé kóun má ṣe má lọ́dà jù kó má ṣe má kọ́lẹ̀ ṣàkàfàrà fún un wọ́n ti bẹ́ẹ̀ tó lọ́n tọ́lọ̀ ní kọ́kàn rẹ̀ jùlọ yóò ṣàkàfàrà fún un kọ́lẹ̀ má sọ pé dandan ni kóun ṣe má ó di eyín. ìgbà fọlọ́ bẹ̀ tó wà wọ́n lókà ṣe pọ́ọ̀tù kàbéjì ọba àdúgbò àbẹ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ní kí wọ́n fi wá ní ìlú àbára ṣé wọ́n àtàkùbà rẹ̀ kò sí dáadáa kó tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tí ẹ bá búra kó ń ṣe nǹkan kó dúpẹ́ kó ń má ṣe yìí ló fi dáa jùlọ kó sọ̀kà fara ìbáyà ni ọmọ jẹ kó tẹ́ẹ̀sì ní àwọn nǹkan mí tẹ́ẹ̀sì gbogbo ẹ̀fà ọlọ́wọ́ bá ti mọ gbogbo ọjà sí tẹ́ẹ̀sì ní gbogbo ẹ̀ kọ́ lọ́wọ́ bí wàá máa páàsì rẹ̀ ǹdọ́n pé tẹ́ẹ̀sì náà nìkan tí ò ní tiẹ̀ lọ́rùn bí ẹ̀gbọ́n mi náà ni ẹ̀sẹ̀mù ìtẹ̀yìn lọ́rùn gbà mí bá mo rántí mo ní jọ́ka sí ẹ̀fẹ̀ ẹ̀gbẹ́ tó máa fi kọ ẹ̀gbẹ́mù sórí bọ́ọ̀dù yẹn ni. bí ẹ̀sẹ̀mù kan kọ́mọkọ́ sí bọ́ọ̀dù yẹn tí ẹ̀kọ́ jáde sí àná títí àdìgán ní wà ní kíláà tí ó kọ àwọn questions sórí bọ́ọ̀dù mo parí gbogbo kọ́sẹ̀ inú àdìgẹ́ kẹwọlé wọ́n bá kọ́ ẹ̀sẹ̀mù àbáwá ń ta nǹkan wò tíra wò nǹkan kò dákẹ́ lọ tó bí fifty nǹkan kò dákẹ́ lọ ẹnìkan káì tí kàtí ìrànlẹ́ dáàtì kẹ́ wọn kò wá ìṣúrù ó nàìjíríà bá wọn fà bírí àti o dèrò ó ka ó ha ó ha kọ wọlé fúlàní ló wá ní jẹ́rẹ̀bá àgbà bírí àti àwọn planning that to be their way come to sunna àmà àti jẹ́rẹ̀bá wa sábì kọ jọba nìkan alábì ọmọ akọ àmọ́ tó ń pè jọba wọn kó béèrè béèrè kọ dáhùn alábì náà béèrè béèrè lọ́wọ́ àwọn káyì gaskiya ne fa amma bari tabbata maku wanda ci wannan jarabawa zai ci ranar tashi ta yawa da gani inda iya ake da birnin da zo nima ba common entrance ne entrance exam ne ki ba bi wa ifi ma ya ci ya je kwallo gwamnati yawa janna ọlọ́dún yawa janna ó di ẹmọ ẹ̀yà mi ní Islam tó bá pé dùgbọ́ pa pé ọ̀sán ní owó tó fi tún ṣe àmọ́ pé ó tún ṣe lóbi kò tún ṣe ó bẹ́ẹ̀ dọ́gbọ́n fúnra rẹ̀ nù náà ṣe o owó haram ní jẹ owó haram owó rẹ̀ náà haram ni ó di owó yẹn ebí ó ọ̀nà owó yẹn haram owó haram ní jẹ kọ́símù kọ́símù sí máa mo fẹ́ yọ ẹ̀kọ́ kan nù kiri ní workshop obìnrin kan máa ibo kan ta ẹjọ́ oúnjẹ fún wọn bẹ́ẹ̀ àwọn tán ńláńlá yẹn ni máa gbé fún wọn ní ẹjọ́ oúnjẹ ibo wọn kò kọ́ ní ní ẹjọ́ oúnjẹ ibo òtítí nǹkan ní ẹjọ́ oúnjẹ ibo fáàtì ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ Aisha wọn bí òtítí sáyẹ̀nsì ni wọ́n bí sínú Islam àbámi ojú bí ó ní aláìsàn náà no they eat my food na aja ish haba i just eat your egg and uh, yam now I said, àìsí jẹ iṣu àti ẹyin ni ó oh, ní yes you eat anything yam because there's is not anything slaughtered inside but anything soup you they eat ó ti watch mi ó ti gbé <laughs> ní ìjọ ní ìjọ journey. ìjọ ní ìjọ gbogbo ìpè káńsìlì ní pé tó máa ra àwọn ẹdìẹ yíbò kan ní workshop bí àwọn ẹdìẹ ó ti tó ni àti nǹkan tí wọ́n ń pín fún ọ ní ọ wọ́n wọ́n kò chief ìdìbò náà àsopọ̀ ẹdìẹ ti mọ̀ fi pè náà máa wá workshop gbà kan lẹ́kọ̀ọ́ kan ti jẹ́ rí àìmọye ìjẹ̀bú kan àti ọlọ́run kó sànù wa. kò sọ di haram jẹ kò di haram ni fi fi tọ́jú àwọn ẹja yẹn kò bá haram ẹja yẹn ni o ẹja haram tó kọ́ ti kẹsì kọ́ direct ti àmọ́ bá bẹ́ẹ̀ wọn ò jẹ ẹran tí wọ́n ń wọ̀ lọ rẹ̀ awọ rẹ̀ wọ́n ti bàtà wọ́n ti báàgì àmì eléyìí àwọn tó bẹ̀ tà fún yẹn jẹ́ ni wọ́n lè sanwó fún un o ajá ni àgbọ̀dọ̀ ajá owó rẹ̀ náà bí owó bì náà ni aráàmù ó di náà wàhálùkùn sálàmù tó náà.